سألوك يا من هو الله الذي لا إله أعوذ بالله من الشيطان المطرود مليعون الرجيم بسم الله الرحمن الرحيم والسلام عليكم ورحمة الله تعالى وبركاته à ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé lóko lẹ́yìn odi níbikíbi tó wù kẹ́tì máa láǹfààní láti máa gbọ́ wa gbọ́ ìkànnì one zero one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ eléyìí ni ètò tí a pè ní alifike fidin àgbọ́yé ẹ̀sìn Islam ohun gangan náà ni ètò yìí la fi sọ ló sì dálé lórí nínú ilé agbára lóòrọ̀ tòní gẹ́gẹ́ bí ṣe mo tún ti wà pẹ̀lú àlejò wa olùkọ́ wa ni wọ́n olùmọ̀ wa ni wọ́n bàbá wa náà sì tún ni wọ́n pẹ̀lú kọ́lọ́hún ọba Allah subhanahu wa ta'ala kó jẹ́ ká wọn pẹ́ lójú pọ̀nà Islam látàrí dáadáa insha Allah àdọ̀tún sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ almadina center ní ẹ̀sánú ajé ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní bello ńlọkọ tí èmi jẹ́ mo ń kí yín kàbọ̀ sí orí ètò yìí lẹ́ẹ̀kan sí i gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ohun tó dálé lórí òun náà ni wípé ibẹ̀ láti máa láǹfààní láti máa tàkótó àwọn ìbéèrè kan àbí kejì sí àwọn olùmọ̀ wa nípa ohunkóhun tí ó bá rú wa lójú àbí tí a ti gbọ́yé tó nínú ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlà ẹ̀sìn àṣẹlà ẹ̀sìn Islam yìí nítorí pé ó ṣe pàtàkì fún ẹnì kọ̀ọ̀kan wa láti gbọ́ àgbọ́yé ohun tí à ń ṣe gan-an nínú ẹ̀sìn tí a pè ní ẹ̀sìn Islam yìí kó tó di pé ẹ mọ̀ láǹfààní láti máa pè wọlé béèrè béèrè kan àbí kejì lọ́wọ́ àlejò wa ẹ jẹ́ kémi kọ́kọ́ gbà bí wọlé náà kí n kọ́kọ́ béèrè béèrè báyìí nínú ìròrí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun náà ni pé tí èèyàn bá ń bẹ tí ọkàn rẹ̀ tó bá ti má tí ó sì jẹ́ pé ẹni tí kò máa mú ìkan mọ́kan tí ò máa mọ̀mọ́ ló mọ̀ ni tí ó sì máa mú tẹni ẹlẹ́ni má ẹ̀ tí tíwà rẹ̀ sì da tọ́làánú tí máa ń ṣe dáadáa sí àwọn èèyàn àwọn èèyàn kan wọ́n á máa pé ẹni ó sì da ẹni tí ó dáa tó jẹ́ pé ọlápàlẹ́ ó sì tó lànà púpọ̀ gbáà ni àmọ́ nínú ohun tí wọ́n tún wá máa ń sọ tí wọ́n fi máa ń pẹ̀kun ẹ̀ òun náà ni pé ìwà ẹni òun náà ni ìgbàgbọ́ ẹni ìgbàgbọ́ ẹni gan òun náà sì tún ni ẹ̀sìn ẹni ẹlòmíì ó lè jẹ́ mùsùlùmí ó lè má máa kírun ṣùgbọ́n àtúntàn yìí pé ó ti máa ń ṣe dáadáa sí àwọn èèyàn wọ́n máa sọ pé ọ̀run lọ́mọ ẹni tí ó là ọsà ti jẹ́ ẹnìkan tí ń ṣe dáadáa ìgbàgbọ́ ẹni náà sì ní ọkàn ẹni níwọ̀n ìgbà tíyàn bá ti gbàgbọ́ wípé tọ̀ lọ́kàn rẹ o ó gbà pé bẹ lóòótọ́ òun ní ìkápá lórí gbogbo nǹkan torí náà ó ti gbàgbọ́ ni àmọ́ kì í kírun kí ni ìdájọ́ tọrọ máa sà nínú ẹ̀sìn Islam. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. السلام عليكم ورحمة الله وبركاته dájúdájú ìbéèrè yìí ìbéèrè tó pàtàkì ká máa ìdáhùn rẹ̀ ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú ìgbésí ayé wa wọ́n máa gbé àwọn àgbésẹ̀ eléyìí tó ṣe wípé ó léwu púpọ̀ pàápàá jùlọ nípa tí ọlọ́run ọba ti torí rẹ̀ ṣẹ̀dá wa sílé ayé ìṣẹ̀dá wa sílé ayé ó ní í ṣe pẹ̀lú wípé ká sílé ayé ká tẹ̀sí fún ọlọ́run ẹlẹ́dàá wa ni ọlọ́run ọba ọ̀dá wa sílé ayé nítorí nǹkan mìíràn kókó níta àti torí rẹ̀ tẹ̀dá wa náà ní ká wálé ayé ká wá ṣẹ̀sìn fọlọ́ ẹnikẹ́ni tó wá wá sílẹ̀ ayé tí ń ṣẹ̀sìn fọlọ́ gẹ́gẹ́ bí ọlọ́run ti ṣe fẹ́ ní ìbámu pẹ̀lú ìlànà nàbà Muhammad sallallahu alayhi wa sallam òun náà lẹni tá a pè é ń ṣe ojúṣe níta àti torí rẹ̀ dá sílẹ̀ ayé ẹni tó bá wá wá sílẹ̀ ayé jẹ́ pé kò máa sojúṣe rẹ̀ lágbọ́n ṣíṣẹ̀sìn fọlọ́run ní ìbámu pẹ̀lú bọ́lọ̀n ti ti pa wá láṣẹ àti déédéé pẹ̀lú ìlànà ànábì sallallahu alayhi wa alihi wa sallam onítàn fi àsìkò rẹ̀ ṣòfò lásán ni. ìjọsìn ó pàtàkì púpọ̀ kí àwọn èèyàn kí wọ́n mọ̀ kí wọ́n sì máa ń ta àgbàlérò pẹ̀lú ẹ̀ torọ́ ń gangan láti torí rẹ̀ ṣẹ̀dá wa sílẹ̀ ayé. ọ̀pọ̀ nínú àwọn èèyàn gẹ́gẹ́ bí ìbéèrè tí wọ́n ṣe àwọn tó jẹ́ pé ìwà wọn dáa púpọ̀ wọ́n yìí tẹni tó ṣe wípé wọn dúró déédéé nípa akáhùwà òdodo ni ìjẹni tó ṣe fọkàtà ni wọn sì jẹni tó ṣe pé kì í da lóru papọ̀ mọ́ sápà bí wọn bá ti ṣe pé àwọn ṣe iná ni wọn máa ṣe ìjẹkújẹ ìṣekúṣe ìrìnkúrìn kò sí nínú ọ̀rọ̀ wọn ṣùgbọ́n tá a bá wo abala kejì á rí pé wọ́n ìsìn lọ wọ́n ìsìn lọ nǹkan forúkọ lásán jẹ́ mùsùlùmí orí ìwà rẹ̀ yẹn ńṣe ni ọba jẹ́ ní tó wúlò tó ṣàǹfààní tó bá jẹ́ pọ̀ máa ń sin lọ́wọ́ ọba ṣùgbọ́n ní tí kò bá sin lọ́wọ́ tẹ́ pé ìwà arọ́ lásán iná ló mójútó onítàn kò ní rọ́nà lọ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ kíyàmù. gébù ti ṣe jẹ́ pé ẹni tí bá ń sin lọ́ọ̀ náà gẹ́gẹ́ bọ́lọ́ọ̀ ti ṣe fẹ́ ń ṣe sọ́lẹ́ ń yọ zakẹ́ ń ṣe sọ́yà ń ṣe hajj gbogbo ń tọ́lọ́ ó daa púpọ̀ òun náà sì tún gbọdọ̀ mójútó ìwà rẹ̀ nítorí pé ìwà ní ìtumọ̀ púpọ̀ fẹ́ni tí bá ń ṣẹ̀sìn ẹni tí kì í bá ṣẹ̀sìn rárá ìwà ọmọ sọ̀rọ̀ yóò mọ ohó ẹnu yóò rò pé sọ yóò ní ẹ̀sìn wọn ẹ̀sìn wọn ẹ̀sìn ọjà ẹ̀sìn pàtàkì ẹ̀sìn kankan lọ́dọ̀ tó ìwà lọ́jà ìwọ àbí wọ́n lọ dáná tá à ń bẹ̀rù ọba tó ní àlùjánnà tá a fẹ́ wọ̀ tó sì ní iná tá à ń bẹ̀rù ó ní ká sìn ò ní kókó ẹ wá rí ara ká sin lọ́ọ̀ náà ní ká hùwà dáadáa fẹ́ni tí bá ń sin lọ́ọ̀ ṣùgbọ́n ní tí kì bá sin lọ́ọ̀ tí wọ́n ń hùwà dáadáa ó dàbí ẹni tó mọlé sínú atẹ́gùn ni àti lè rí lè mọ sínú atẹ́gùn torí náà wọ́n ọmọ ìyá mi mùsùlùmí tó ń tẹ́tí gbọ́ mi wọ́n ti bí ọtí ní ìsìláàmù o ti ṣoríire àkọ́kọ́ bàbá àti ìyá rẹ àwọn ti bọ̀ jagun alákọ̀ọ́kọ́ ogun eléyìí tó wá tẹ̀lé léyìí ó kù sí ọ lọ́wọ́ nítorí pé wọ́n ti bí ọ dáadáa àti wá ṣètò ọlọ́run nínú ìgbésí ayé rẹ ìwọ ló kù sí lọ́wọ́ wọ́n sọ lórúkọ mùsùlùmí wọ́n sọ lórúkọ mùsùlùmá ojúṣe mùsùlùmí tó wá jọ̀ràn yàn lórí rẹ̀ kọ́ máa ṣe kó kọ̀ yìí ó lè bá àjẹpọ̀ máa lórí ọ̀dọ́wọ́ rẹ̀ má fẹ̀sìn ọlọ́run ọba ṣeré wọ́n pèpè fún sọ́lá àtàrí ọmọ kíláàsì rọmọbọ́nà dé òmójútó kákẹ́nuró fẹ̀sìn fún Allah ọlọ́run ọba fún ọ ní àrídìkì tó pọ̀ tàbúà téèyàn lè yọ zakati nínú ẹ̀ ọ̀mà yọrí ọlọ́run ọba ẹlẹ́dàá wá fún ọ lówó àti àlàáfíà eléyìí tó fi lé lọ sí ṣe hajj ò lọ́rí ká ti ọlọ́run ọba lọ́kàn ṣoṣo nínú ìjọsìn ká jìnnà sí gbogbo ẹbọ gbogbo dídá lóru papọ̀ mọ́sápà ó mà jìnnà sí gbogbo nǹkan wọ̀nyí ẹni tó bá ti wá rí bẹ́ẹ̀ má tàn ara rẹ jẹ o orúkọ lásán ò lè gbé ni wà lójànà àìmọye ẹni tí ó máa jórúkọ tó dára tó jórúkọ mùsùlùmí tí ó padà wọná tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́nkọ́ mọ́ ṣe tiwa bẹ́ẹ̀. nítorí pé orúkọ lásán kọ́ ni wọ́n fi ń ṣe Islam ojúṣe iná ni Islam ọlọ́run kò tèmi pẹ̀lú rẹ lọ́kàn lẹ́yìn tí ó mójú tẹ́tì rẹ. àmín jazakumullahu khairan jaza lábala kejì ìbéèrè ọ̀hún ó náà pé báwo wá ni tẹni tọ́já sí pé ó ń ṣẹ̀sìn kò ní wà. ẹ̀ẹ́n tó bá jẹ́ pé èèyàn bá mẹ̀sìn lódodo tó sì jẹ́ pé ẹ̀sìn tí ń sìn bá yé lódodo kò sí bí òtúnṣe ní níwà nítorí pé ẹ̀sìn Islam fi kọ́ wa ipa gbọ́dọ̀ jẹ́ olódodo النبي محمد صلى الله عليه وآله وسلم أني عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار النبي صلى الله عليه وسلم لا كجيوي أني ما صوددو نتريكي ودودو تسو أما قبني لو سيدي كاسي تولون كهو ودادا إيه لي ودادا تيان باوانهو إيه ما ساتوني téèyàn fi wà lùjànnà ó ní ẹ ṣọ́ra fún irọ́ pa nítorí pé irọ́ pa a máa pe ni lọ sídìí kéèyàn ya ọ̀daràn ìwọ̀ ọ̀ràn dá a sì máa mú ni wọná tó ń bá wa ń lódodo bó ló ṣe ní máa sòdodo tó ń bá ń òdodo tó ń ṣe ń ṣẹ̀sìn ọba lódodo báwo ló ṣe máa parọ́ ó lè parọ́ láíláí bẹ́ẹ̀ náà ni anabi sallallahu alayhi wa sallam ó tún fún alápèjúwe mi nípa ìwà al kájẹ́ni tó ṣe fọkàntán kámẹ́sì jó ń jàǹbá wọ́n gbowó pamọ́ sí ọlọ́dọ̀ jẹ́ wọ́n fi nǹkan pamọ́ sí ọlọ́dọ̀ ọ̀tọ́ọ̀bọ̀ ó ti ń pera rẹ̀ mùsùlùmí irú mùsùlùmí wò nìyẹn ọ̀gbọ́n tá nàbì sọ ni onílẹ̀ ìmáàna lèmọ́ ńlá àmàna sàlà ó ní gbogbo ẹni tí ò bá ti ṣe fọkàn tán kò gbọ́lọ́ngbọ́ ajẹ́ ike ìgbọ́lọ́run ọba gbọ́ àti ìjẹ́ni tó ṣe fọkàn tán wọ́n ń jọ́rìn ni bá ti wá jẹ́ ẹni tó ṣe pé ó lòún gbọ́lọ́ngbọ́ lásán ni kò ṣe fọkàn tán ìmáàni ò ṣe fún un tó bá sì jẹ́ ẹni tó ṣe wípé ó lóun jẹ́ ẹni tó ṣe fọkàtà àmọ́ òun yìí ṣe múmìnì ajẹ́pẹ́ ń tara rẹ̀ jẹ ni torí pé nǹkan méjèèjì yẹn á máa jọrin ni ẹ̀rí ìtìjú lápèjúwe anabi sallallahu alayhi wa sallam ó ní al-haya'u shu'batun min al-iman kéèyàn ó ní ìtìjú abala kan ló jẹ́ nínú àwọn ẹ̀ka àgbàgbọ́ òdodo eléyìí túmọ̀ sí pé gbogbo àwọn àwárí ìwárí ẹ̀sìn náà ló mú wa ẹ̀sìn ló mú wa báwo ló ti wá fẹ́ jẹ́ ẹni tó ṣe pé ó di ẹ̀ka mú láì jẹ́ wípé igi rẹ ó ní gbòǹgbò tó kì bọ̀lẹ̀ kó lè jẹ́ ẹni tó lẹ́sìn rẹ̀ náà. naam alhamdulillah wọ́n ti jóyè wáyé pé ẹ̀sìn islam gangan ó kọ́ wa ní ìwà kíkàn ṣe pé a kàn máa sọ pé à ìwà lẹ́sìn ìwà lẹ́sìn léyìí tí wọ́n jóyè wa báyìí ní ti pé ẹ̀sìn gangan òun gangan nìwà zero nine zero five five three five five five five eight zero nine zero five five three five five five five eight eh, nọ́mbà tí ẹ lè máa pè wọlé sí mi léyìí tí ẹ fi máa béèrè àwọn ìbéèrè kan àbí kejì ní àárọ̀ tòní gẹ́gẹ́ bí ìṣe. hello hello ìyá. Yeah ó ti já tí ẹ bá ti ń pè wọlé ẹ dákun ẹ má bá a pa rédíò yín àbí kẹ́ ẹ máa yín lọ́ọ̀lẹ̀ dáadáa kálíbà máa gbọ́ra wáyé kéèké. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ẹ kú ojú mọ́ nìkan. àwọn aláàjì náà. yes o. àwọn ọjà àkọ́kọ́ rẹ̀. àmì. ìyá ló sọ̀rọ̀ àtúntò owó ní òkú náà. kí ni ìbéèrè yín mà? bẹ́ẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ lọ bàbá wa ni pé wọ́n ní kéèyàn wọn sòdodo ẹgbẹ́ mi ò ní sọ alábàárẹ̀ rẹ̀ bóyá lómi kan ṣe wà sí tiẹ̀ tí ọ̀bẹ nìkan gan wí. ṣùgbọ́n ṣé ń pa mẹ́lò mi wọ́n wá mú ọlọ́sàkúrà èèpẹ̀ sẹ́yìn wọ́n máa yẹ balẹ̀ ní ìwé ìtàn wo lọ́wọ́ àkókò àwọn tí a ti bá. alhamdulilayi ẹ̀sán ńlá ń bẹ fẹ́ni tí bá ń sòdodo ẹni tí sì ń sòdodo nítorí wà lọ́dọ̀ ọlọ́run ńlọ́yẹ kó fojú sùn kì í ṣe ti ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn nítorí pé àwọn èèyàn wọn ò ní nǹkan kan tí wọ́n lè fún yàn àlìjáná làwa ń wá kìí ṣe tèèyàn tọ́lọ̀ ni iná la fẹ́ wọ̀ kìí ṣe tèèyàn tọ́lọ̀ wọn bá ni torí náà ẹni tí bá ti ń sòdodo kó fojú sun pé ní ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba ló ń wá tó bá jẹ́ pé ní tó wà lọ́wọ́ àwọn èèyàn lẹ́ bá ń wá ìgbà náà lèèyàn fìdí rẹmi èèyàn gbọ́dọ̀ jẹ́ pé nǹkan àfojúsùn tiẹ̀ ní ti ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nítorí pé àwọn èèyàn tó pọ̀ jù òdodo kọ̀tà lọ́dọ̀ tiwọn irọ́ ni ọ̀pọ̀lọpọ̀ fálà ìdí irọ́ lọ̀pọ̀lọpọ̀ ti ń jẹun àríjẹ nírọ́ lọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá ti ń sòdodo kò sí tàbí ṣùgbọ́n pé ọ̀tá náà lọ́pọ̀lọpọ̀ ó mú ojú burúkú ni wọ́n fi máa wò ṣùgbọ́n mi ìyàn ìyọ́nù ti ọ̀já mọ̀ kankan ìyọ́nù tọ́lọ́run ọba ni bàbàrà kọ́lọ́run ó jẹ́ kémi pẹ̀lú yín kárí ìyọ́nù rẹ̀. àmín lábala ìkejì tí màmá béèrè ẹ̀san wo ni ń bẹ fáwọn tí wọ́n ń fojú bú àwọn tí ń sọ òdodo náà. ẹni tí wọ́n ń fojú bú tí máa fi ń wọ ẹni tí ń sọ òdodo kò sí tàbí ṣùgbọ́n pé kò sí nǹkan kan tó lè ṣe fún un kò sí nǹkan kan tó lè ṣe fún ọlọ́run ọba yóò ti di tó bá di jọ́ gbẹ̀ndà kìyàmá torí pé ọlọ́run sọ pé yá ayọ̀ lẹ́dí iná amúnú takuláhà wà kúnnù máa sọ àdẹ́kì ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyà Allah ẹ sì jẹ́ ọ̀kan nínú àwọn tí ó máa sọ òdodo ẹ tí ó pẹ̀lú àwọn olódodo bá wá pẹ̀lú àwọn òpùrọ̀ Assalamu alaikum warahmatullahi wabarakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. Orúkọ mi ni ọmọọba Lukuma Olóko látòkèrè Ògbómọ̀ṣọ́. Kí ni ìbéèrè yín? Akídọ̀ fún ìrọ̀lọ́wọ́ àtàwọn ẹ̀sán lórí àti atọ́kọ̀ ètò náà. Ìbéèrè mi ni pé nípa ìṣe dáadáa. Ǹjẹ́ tí ìrẹ́ bá jẹ́ ẹlẹ́sìn mi kí ìsìn ẹlẹ́sìn Islam tí wọ́n á fi dáadáa sí ẹlẹ́sìn Islam lábẹ́ tó bá gẹ́gẹ́ bí àpẹẹrẹ ó ẹlẹ́sìn Islam tó bùkátà àti pé ó ní ìwòwú tó fẹ́ fi gbé ẹsẹ̀ rẹ̀ lárugẹ wíwá láti lọ ilé kí ẹ̀rọ fáyà bá kan ó yẹn sì jẹ́ ohun tí ìfẹ́ lẹ́sìn Islam ọ̀nà ìwọ náà ó gbà yọ̀ǹda ìsèrí ìjọwọ́ ìlú ọ̀nà ìwọ gbà kalẹ̀ kan. alhamdulilayi àkókò Islam lẹ́sìn oná láti ń pe gbogbo èèyàn pé kí wọ́n ṣe nítorí pé ọlọ́run rẹ̀ lè dára inna ad 'inda Allahi islam ẹ̀sìn lọ́dọ̀ Allah oná ní Islam ọlọ́run rẹ̀ lè dá wa ó fi hàn wá ipò náà lẹ̀sìn kan ṣoṣo tó ń sì fi hàn gbogbo àwọn ànábì ọlọ́run sáyé òun náà lẹ̀sìn tí ó sì jẹ́ àtẹ̀wọ́gbà tó bá di lọ́la gbẹ̀ndà òkèèyàmọ̀ nítorí kí wàhálà wa má bàa gbé nítorí kí gbogbo ìgbòkègbodò wa kọ́ má bàa já tátán iná ló fi yẹ kí oníkálukú wọ́n rí i pé òun ò kú láì jẹ́ mùsùlùmí ọlọ́run ọba ilé dáwà sọ nínú alukur'an nínú suratu ali imran wọn yá ayyuhalladhina amanu ittaqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyà Allah ní pàápàá pípáyà rẹ̀ ẹ má ti wá gbà láti kú láì jẹ́ mùsùlùmí nítorí kí gbogbo wàhálà rẹ̀ gbogbo oògùn rẹ̀ kọ́ mọ́ bàa jà sásán kí èèyàn ṣe Islam nítorí pọ́ la gbé ń dàrú kí yàmà yóò ní agbára ọjọ́ tí àwọn anábì ọlọ́ǹga tí wọ́n máa sá kójókójó tí wọ́n máa sá kíjokíjo nítorí pé oníkálukú wọn ẹ̀rù ọ̀ máa bá nípa báwo lọ́lọ́run ó ti ṣe ti ọ̀rọ̀ òun bó wàhálà wa tá jẹ́ pọ́rọ́ǹtù islam nìkan ibẹ̀ lọ́la wà torí ẹ̀ tí yẹn bá wa ti dada ẹ̀yin ṣe mùsùlùmí ó hùwà rẹ̀ kìí ṣe mùsùlùmí ẹ̀san rẹ̀ yọ gbẹ̀san nítorí pé gbogbo tí yẹn bá ti yọ gbẹ̀san rẹ̀ ṣùgbọ́n àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí yẹn tán bá ti dada ayé ń bì ni wọ́n ti gbẹ̀san tiwọn wọn ò ní ẹ̀san kan tí wọ́n gbà tó bá di lọ́la gbẹ̀ndà òkèèyàn ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Adi ibn Hatim radiyallahu anhu ó ní ìwọ gbogbo ayé ló ti dá bàbá mi mà kódà tó fi dórí àwa tá a wà láyé tì àmọ́ bàbá rẹ̀ ti ń jẹ́ Hatim At-Ta'i Hatim yìí ó kú sáájú kẹ́sìn Islam tó dé ó kú ní kèfèrí ni ó jẹ́ ẹni tó láwọ́ ẹnìkan ò sì láwọ́ tó nínú gbogbo àwọn èèyàn kódà tó bá fẹ́ kòwé lédè lárúbáwá lónìí pípẹ́ ẹnìkan láwọ́ wọ́n máa sọ pé ajiwadu min Hatim ajiwadu min Hatim ikú ti láwọ́ àfi bíi Hatim at pẹ̀lú gbogbo dáadáa tí bàbá mi ṣe pẹ̀lú bí bàbá mi ti ṣe lawọ́ tó ẹ jẹ́ kí n fún yín lápèjúwe kékeré ẹnìkan jẹ gbèsè ọjà àwọn èèyàn lówó ìgbà tí àwọn ẹni tó wá jẹ lówó tí wọ́n ra mú àwọn bá so mọ́lẹ̀ ipe ńgbà tí àwọn èèyàn rẹ̀ bá gbọ́nlé ipe àwọn ẹni tó jẹ lówó ti mú wọn ti rá lókun wọn so mọ́lẹ̀ wọ́n wá owó níbikíbi tó bá wà wọ́n fi wá túlẹ̀ Hatim ọwọ́ akọjá gbabi tí wọ́n so ọkùnrin yìí má ọwọ́ abéèrè ìdí abájọ tí wọ́n fi rán lókun ó ní owó ni mo jẹ wọn o àìsí ìwà rówó ìsan iná lọ́fà ni wọ́n fi so mí mọ́lẹ̀ pé bóyá àwọn ará ilé ọ̀jẹ̀ wá mi nígbà wọn bá gbúròó pé wọ́n ti so mí mọ́lẹ̀ wọ́n wàá san gbèsè mu Hatim wá ní kí wọ́n tú arákùnrin yìí lẹ̀ kó wọn máa lọlé ohun tó wọ́n jẹ wọn lówó ni kí wọ́n so mọ́lẹ̀ dípò rẹ̀ kí ló dé nítorí pé eléyìí tẹ́ ẹ bá tiẹ̀ dé mọ́lẹ̀ láti onídọ̀la kò ní rẹ́ nìkan wá gbà kò lówó ńlé àwọn èèyàn wọ́n wà wọ́n wà sanwó láti tú òun lẹ̀ gbèsè ẹni tó jẹ lówó ó ti sànù subhanallah níbi tí ọkùnrin yìí dáadé ṣùgbọ́n ó kú láì jẹ́ mùsùlùmí kí wọ́n lè san tí ó jẹ san rẹ̀ wà ànábì sallallahu alayhi wa sallam ànábì wa sọ fọ́mọ rẹ̀ àdé ó ní bàbá rẹ̀ ti gbẹ̀san rẹ̀ kò sì yé gbà náà ó ní lọ́nà wo ó ní ṣe bí gbogbo èèyàn sọ̀rọ̀ rẹ̀ dáadáa nípa líláwọ́ gbogbo èèyàn sọ̀rọ̀ rẹ̀ dáadáa nípa fífowó ṣàánú ẹni tójú ń pọ́n ó ti gbẹ̀san rẹ̀ látàyè ṣùgbọ́n tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ alqiyama kò lẹ́sàn kan tí ó gbà nítorí pé àwọn ẹni tí ó gbẹ̀san láyé tí ó tún gbà lọ́la gbẹ̀ndẹ̀ alqiyama làwọn mùsùlùmí ọlọ́run ọba kó jẹ́ kí àṣẹ̀mí ní mùsùlùmí kó sì jẹ́ ká kú filé ayé yìí sílẹ̀ náà ní mùsùlùmí. zero nine zero five five three five five five five eight zero nine zero five five three five five five five eight nọ́mbà tí ẹ lè máa pè wọlé dá sí tòun béèrè béèrè kan àbí kejì ọlọ́run pẹ̀lú rẹ̀ sọ́run ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu orúkọ yín. ìbéèrè sì ni rí pé tí obìnrin máa ń ṣe ìrírà lọ́wọ́ kí ó wá ti parí náà tó ti nọ́mbà ó ti kí òun lẹ́yìn ìgbà ṣé ẹ tó ìgbà tó ọ̀tọ́ wá tó rí padà ṣé onítọ̀ ṣé ó ní òun ní òun ṣé ó máa kí òun lọ Imam ne da ce mafarki a na lima kiwo ne hula ni ya nufe abin ya nufe. Alhamdulillah, obìnrin tó bá rí nǹkan sùn, tí nǹkan sùn rẹ̀ bá dá, ọ̀ràn yẹn ni pé kó wẹ̀. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ó pọ̀ nínú àwọn ọmọ mùsùlùmí tó ti kí wọn mọ̀ pé tí nǹkan oṣù bá tán ìwẹ̀ là á máa wẹ̀ ó ti pọ̀ nínú àwọn ọmọ mọ̀mọ́ gan tó wà nílé ọkọ tí wọn ò nímọ̀ nípa pé táwọn bá jọ ní àjọlòpọ̀ àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọkọ àwọn tí ìbálòpọ̀ bá wáyé ọ̀ràn yẹn ni káwọn wẹ̀wẹ̀ jánábà ṣùgbọ́n ìwẹ̀ tá a wẹ̀ lẹ́yìn ìgbà tí hayop tó ń bá dá wọ́n máa ń pè ní ìwẹ̀ hayop ìwẹ̀ hayop lódodo kò sí ìyàtọ̀ láàrin rẹ̀ pẹ̀lú bá ti wẹ̀wẹ̀ jánábà ṣùgbọ́n ọ̀kọ̀ọ̀kan nínú rẹ̀ ló lóko tiẹ̀ tó yàtọ̀ síra wọn lẹ́yìn ìgbà tóbìnrin bá ti wẹ̀wẹ̀ jánábà tán tó ti wẹ̀wẹ̀ háìdù tán lórúkọ pé ẹ̀jẹ̀ ti dá tó tún wá rí ẹ̀jẹ̀ lẹ́yìn rẹ̀ kí ni ìdájọ́ sọ̀láàtì tí obìnrin yìí bá fẹ́ ṣe lẹ́yìn rẹ̀ àwọn kan ní pé ẹ lè ṣe ìdájọ́ wípé nǹkan sùn ó ti dá láì jẹ́ pé ẹ rámì ọ̀kan nínú àmì eléyìí tó sì lágbára jù òun náà ní ká rí omi funfun tí omi funfun bá jáde láti ibi tí ẹ̀jẹ̀ nǹkan sùn ti ń jáde eléyìí túmọ̀ sí pé ẹ̀jẹ̀ ń ti dá pátá porongodo nù ìgbà náà ló lọ wẹ̀ ìgbà míì a lè má rí àmì tó ga jù yìí tí í ṣe omi funfun kọjá yìí pé gbígbẹ fúrúfúrú làyè ibi tẹ́jẹ̀ ń gbà jáde ti gbẹ tí àyè yẹn bá ti gbẹ fúrúfúrú ó túmọ̀ sí pé ẹ̀jẹ̀ náà tún ti dá bó tilẹ̀ jẹ́ pámì yìí ò lágbára tó talákọ̀ọ́kọ́ tí mo mẹ́nu bà tí ṣe omi funfun èyí yòówù obìnrin bá ti wá rí nínú méjèèjì ó tó láti fi ṣèdájọ́ pé nǹkan oṣù rẹ̀ ti dá ọlọwẹ ọwẹwẹ hayo fún eléyìí lẹ́yìn wá gbà náà wàá máa sin lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa tẹ́jẹ̀ bá wá wá lẹ́yìn rẹ̀ tó sì jẹ́ pé ó wá gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ nǹkan oṣù tí ṣe máa wá kọ́lọ̀ wọn bákan náà lórí òórùn wọn bákan náà lórí á fún nídàjọ́ wípé nǹkan oṣù yẹn tún padà wá nù ṣùgbọ́n nǹkan oṣù kì í ṣàdédé padà wá lẹ́yìn ọjọ́ méjì mẹ́ta àyàfi kó jẹ́ pé àfọwọ́fà kan náà ń bẹ fóbìnrin àfọwọ́fà rú èwo nígbà míì obìnrin yóò máa lo àwọn oògùn kóògùn oògùn oríṣiríṣi lórúkọ pé bóyá à fẹ́ lóyún bóyá à ń ṣe kinní kan family planning ẹ mọ̀ pé lásìkò ìgbà tó máa ń kóògùn òní lóyún tó máa ń kó fáwọn obìnrin táwọn náà ń kó jẹ bí ẹ̀pà wọn ò ní ṣàlàyé fún wọn ipò oògùn tẹ̀ ń lò yìí ó tún ní àwọn side effect torí pé inú side effect rẹ ni pé ẹ̀jẹ̀ tún lè máa wá nígbà tí ìta ti kọ̀ ẹ̀jẹ̀ sòtẹ́jẹ̀ yẹn bá wá ń wá nígbà tí ìsàsìkò rẹ̀ àfọwọ́fà ti ẹnu á fún ní ìdájọ́ wípé ẹ̀jẹ̀ tí ń wà yẹn lásìkò tí ìsàsìkò ẹ̀jẹ̀ istihaba ni tó bá ti jẹ́ pé àfọwọ́fà ti ẹ̀ lọ́ba bì í eléyìí ò di ọlọ́wọ́ láti sin lọ ṣùgbọ́n wàá máa ṣe ìmára lásìkò sọ láti kọ̀ọ̀kan tó bá ti wá ṣe ìmára lásìkò sọ láti kọ̀ọ̀kan wàá ṣe àlùwàlá èyí ti wẹ̀ o wàá fọ àyè ibi tẹ́jẹ̀ ń gbà jáde yẹn wàá fọ yóò má dáadáa wọ́n wá fi nǹkan kan dégò àyè ibi tẹ́jẹ̀ ń gbà jáde tó fi jẹ́ pé tẹ́jẹ̀ bá jáde kò ní yí ọ lásọ ọwọ́ èkìtà àbọ̀wù tó fi táyè tẹ́jẹ̀ ń gbà jáde yẹn ni ọ̀mọ̀ yí wàá máa wá sí àlùwàlá ní dáadáa fún gbogbo sọ̀láàtì ẹ̀yọ kọ̀ọ̀kan eléyìí tó túmọ̀ sí pé o ò lè fi àlùwàlá kan kó o fi ṣe sọ̀láàtì bọ̀hùr kó o tún wá fàlùwàlá yẹn kó o tún lò fún sọ̀láàtì làásùr nígbà tí ipò rẹ̀ já sí ẹni tẹ́jẹ̀ ń jáde lára rẹ̀ ní gbogbo ìgbà láì jẹ́ pé nǹkan sùn ni eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n tún wá nílé ìmáàmù táwọn ti sọ láti lẹ́yìn rẹ̀ ìwà ìmáàmù yẹn ọ̀dà wọn wá ṣàlàyé bí ìwà rẹ̀ ti ṣe dáa nítorí pé ó ti ṣe kó jẹ́ pé nǹkan ti ń ṣe ń tọ́ da ni ṣùgbọ́n kó jẹ́ pé àwa ń wò pé kò dáa lápèjúwe ó lè jẹ́ pé lòdòdó ni lè máàmù yẹn ó máa ń bá wa sòdòdó àwọn nǹkan tá à ń sìn ṣe tọ́jọ́ pálapàla ó ń kìlọ̀ fún wa nípa rẹ̀ ó sì máa ń pàkíyèsí wa wípé orúkọ lásán tá à fi ń jẹ́ mùsùlùmí yẹn kò lè sọ wá di mùsùlùmí yóò máa pè wá pé káwá sí lọ yóò sì máa lé wa jìnnà sáì tí wọ́n mọ̀ pé asòtítọ́ ayé ọ̀tá ayé náà ni so wọn à ní fẹ́ràn rẹ̀ nítorí eléyìí wọ́n lè sọ pé wàkiwà ní hù àmọ́ ńgbà míì náà ó lè jẹ́ pé lè má mú ni lóòótọ́ ipò tó ga iná ní ipò tó wà ṣùgbọ́n àwọn àwa rádaràdà ń bẹ lọ́dọ̀ rẹ̀ àwọn àwa pálapàla ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹlòmíì náà ní tí lè jẹ́ pé lè má mú ni kó tún máa mutí ẹlòmíì lè jẹ́ pé lè má mú ni kó máa yàlè ẹlòmíì lè jẹ́ pé lè má mú ni kó tún á jẹ́ pé òun náà tún ta tẹ́tẹ́ wọ́n bá pépà kan lọ́dọ̀ lè mọ́mù kan wọ́n ní náírà bẹ́ẹ̀t náírà àbí náírà bẹ́ẹ̀t gbogbo àwọn kíní tẹ́tẹ́ wọn ọbọ̀ lápò lè mọ́mù nígbà tí lè mọ́mù forí kalẹ̀ ọ̀kanu jama bá mu nígbà tí ọ̀kanu jama mu wọ́n bá rí kí ah ẹ́ kí ni bàbá lè mọ́mù tó wá dé di tẹ́tẹ́ ó ní àgbà tẹ́tẹ́ tẹ́tẹ́ ṣe pé à ń fún mi lówó sùn ẹ fún mi lówó sọ wa ni mo ti ń ta tẹ́tẹ́ rí bàbá ọ̀daràn àpò rẹ̀ ló ti bọ́ àpò rẹ̀ ló ti bọ́ ọ̀daràn ni so àbí lè mọ́mù jẹ́ pé ṣe sọ láti fáwọn èèyàn limamu yẹn wá ń yẹn náfìlà kò mọ yìí pé káàdì kan ti bọ́ ní àpò àyè òun hmm. káàdì yẹn so ìgbà tí ó sálámà ọlọ́run ò ní kó fura ike káàdì bọ́ lápò àyè ẹnìkan ní jama bá mu wọn bá rí níbẹ̀ pé ọmọlẹ́gbẹ́ olóògbé ni a'udhu billahi minash shaitani rajim ló lè máàmù lélẹ́yìn àbọ̀ dàrán so gbogbo irú àwọn eléyìn àbí lè máàmù kan nílùú kan nílùú kan adúpẹ́ fọlọ́npá àwọn èèyàn tí wọn ò tí yọ̀ dàrán ńlẹ̀ yìí so nílùú kan ó sì kí ọ̀kan náà jẹ́mọ́ àmọ́ lẹ́nu mọ́tíláṣí obìnrin a'udhu billahi minash shaitani rajim ìmáàmù tó bá ń forú wa ẹ yọ lè máàmù pátápátá ni kò nídìí pé a máa dára sí rọ ẹ yọ lè máàmù pátápátá so àbí lè máàmù tó náà ti ń jórí ọká ti ń jórí ejò tó ní kí wọ́n lọ wórí ajé ẹ̀yọ̀ wa a'udhu billahi babaláwo àkọyẹ ká fi ru eléyìí ká fi ṣe lè máàmù so irú àwọn eléyìí tó bá jẹ́ pé irú rẹ̀ ni lè máàmù yìí bá ń hù níwà ẹ má ṣe ní bòńkẹ́lẹ́ ẹ sọ kí gbogbo jàmá ọgbọ kí gbogbo akájọ gbógun tiwa àbàjẹ́ nítorí ibi tá a ti là ń lọ tẹni tá a fi síwájú tí ọba jẹni tá a lè wà wò kọ́sì rẹ̀ yóò mọ̀ fi jàǹbá púpọ̀ sẹ̀sìn wa hmm. torí pé tuma lè má ni pé ìwọ ló síwájú wa lọ sọ́dọ̀ lọ nígbà tá a bá wa fi ọ̀daràn síwájú pé kó síwájú wa lọ sọ́dọ̀ lọ àdánwò bá wa bí ọba wa hmm. àdánwò bá wa nù so amátọ́wákẹ́ lè má mú yín òpùrọ́ ni lè má yín oníjàǹbá ni lèmáàmù yẹn alágàbàǹgẹ̀dẹ̀ ni mùnáfíkì ẹ̀dá ni gbogbo àwọn wà burúkú àwọn wà rádaràdà ẹ pàkíyèsí rẹ ẹ sì kìlọ̀ fún ẹ kí gbogbo jama náà dá sí kó fi lè bá a pa wá ntì torí pé ìwọ lèmáàmù wọlọ́yẹ kọ́ jẹ́ ni àwòkọ́sí láàrin àwọn jama rẹ ìtumọ̀ ìmáàrán òun náà tá a lè wà àwòkọ́sí rẹ waj'alni lilmuttaqina imama. alhamdulilayi ẹ lọ́wọ́ ẹ bá a kọ́ rédíò yín wa aleykum salaam wa rahmatulah orúkọ yín abdul gosibajẹ. ẹ ṣe owó kọ yín. ìtajú fọba jẹni láti sàlẹ̀ àkáǹtì àbọ̀tẹ̀ ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín pápápá. na ǹjẹ́ ìmúniṣe dáadáa ní ayé ǹjẹ́ ń mú pé kéèyàn sì kú kókò sì má jẹrà fún bí àgbáyé ọdún ǹjẹ́ ṣe é rí ní múrùwà bẹ́ẹ̀ wá ni àdínlátọ̀dọ̀ náà ni. ìbéèrè tẹ tí ó pàtàkì eh, anabi muhammed sallallahu alaihi wa sallam ó fi hàn wá pàwọn ẹ̀dọ́ ọlọ́run ọba kan wà tó ṣe pé ilẹ̀ ò ní di ara wọn. so ṣùgbọ́n àwọn eléyìí àwọn ànábì ọlọ́run àdéhùn ọlọ́run ọba ti síwájú lórí eléyìí pé ilẹ̀ ò ní di ara àwọn ànábì ọlọ́run. ṣùgbọ́n nígbà míì àwọn ẹni ọlọ́run náà tún wà tó yẹ pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó mú kílẹ̀ ọmọ jàrà wọn nígbà míì àwọn ọ̀tọ̀ ọlọ́run wà tọ́lọ́run ọbọ̀ tún mú kílẹ̀ ọmọ jàrà wọn kí wọ́n á ní àwò èwo ní àwòkọ́gbọ́n eléyìí tó wà nù pé ilẹ̀ ọ̀jà ara ẹni ọlọ́run Ile ọ̀jẹ̀ ara ọ̀tá ọlọ́ ẹni tó jẹ́ ni ọlọrun tó lọ́wọ́ bá kọ pé kílẹ̀ ọmọ jàrá rẹ. Ọlọrun bá fi tàpéjúwe fáwọn ẹni táwọn náà bá wà lórí dáadáa ni wípé tẹ́yìn náà bá ń ṣe dáadáa tẹ̀sí mójú tẹ̀sìn yín tẹ̀ dá lóru papọ̀ mọ́ sápà tẹ̀ jẹ́ni tó mẹ́bọ mẹ́sìn sì dúró déédéé lórí ẹ̀sìn yín irú ẹ̀san dáadáa yìí náà lè jẹ́ tiyín. wọ́n lẹ́lòmíì wọn sin ó ti lé lọ́gbọ̀n ọdún àsìkò ìgbà wọ́n sì gbé ẹlòmíì jáde nínú sàárè rẹ̀ gbogbo lọ́fíńdà tí wọ́n fi sí lára lẹ́yìn ọgbọ̀n ọdún ó dàbí ìgbà tó ṣe fóònù ni wọ́n fi sí lára so tí nǹkan kan ò ti sára rẹ̀ so wọ́n máa wá wo kí ni ni ìtàn àgbésí ayé ọkùnrin báwo ló ti ṣe lólé báwo ayé rẹ̀ wọ́n wá gẹ̀ẹ́tì pé ah eléyìí gbogbo ilé ayé rẹ̀ ó fi sin náà ó fi tẹ̀lé tọ́lá ó fi tẹ̀lé tà nàbì sallallahu alaihi wa sallam ìgbà míì ìyẹn lè jọ dàrán kéèyàn jọ tọ̀ lọ kó jẹ́ ẹni tó ṣe pé kì í fẹ́ gbọ́rọ̀ lọ kì í fẹ́ gbọ́tà nàbì sallallahu alaihi wasallam ọlọ́run ọbọ̀ wà á mú kílẹ̀ ọmọ jàrá rẹ̀ ọlọ́run tún ṣe sábàbí kan tí wọ́n fi yọ náà kó nù sàárè lọ́jọ́ kan lẹ́ni tí nǹkan kan sára rẹ̀ wọ́n á gbé jáde wọ́n rí pọ́tọ̀ ọlọ́run tá ànábì ní nǹkan kan sára rẹ̀ ọlọ́run ọba tún fi ṣe àdánwò ni ọlọ́run fẹ́ fi dé àwọn kan wípé àwọn táwọn náà jọ dàrán bíi tiẹ̀ àwọn tí wọ́n jọ tọ̀ ọlọ́run bíi tiẹ̀ àwọn máa pé ẹ sọ pé nǹkan tí bàbá yìí ṣe tó fi kú kìí ń tọ́ dáa tó bá jẹ́ pé n tó ṣe kọ̀ dáa tí ọlọ́run tó lè sọ ara rẹ̀ fún títí dòní. àbí ara rẹ̀ ni òsì jẹ́ra yìí. àhàn torí ẹ̀yin tó ṣe kú làwa náà ṣe <laughs> torí ẹni tọ́lọ́run bá ti dá fún ná hmm. bẹ́ẹ̀ bá fi tẹ́kẹsẹ̀kẹ̀ bọ́ lọ́rùn wípé fi wọ lọ sálẹ̀ jẹ́nà túláàsì ẹ̀yin ni ó fi jà ẹ̀yin ni ó fi jà tí ó fi ba ara rẹ̀ nuna kọ́lọ̀ mọ́ ti wà lọ́ mọ́ ná. àtẹnitára rẹ̀ wá pòórá tilẹ̀ jara rẹ̀ àtẹnitílẹ̀ ọ̀jara rẹ̀ hmm. eléyìí tó jáde ní ká kú lórí ìsìlámù nítorí pé tó o bá kú lórí islam wàá sórí rẹ̀ tó o bá kú lórí islam tọ́ tiẹ̀ bọ̀ ọ̀nù kọ́lọ̀ ń sànù wa. àmín ẹ lọ́wọ́ ó ti já aleykum salaam wa rahmatulah orúkọ yín o. ẹ kọ ẹgbẹ́ padà níbi tí ẹ wà ń bọ́yá kẹ yí ẹgbẹ́ padà díẹ̀. ìyá ẹ má bínú kọ jáde dáadáa ẹ lè gbìyànjú ẹ padà zero nine zero five five three five five five five eight zero nine zero five five three five five five five eight zero nine zero fifty five thirty five fifty five fifty eight nọ́mbà tí ẹ lè máa pè wọlé nù tí ẹ fi máa béèrè àwọn ìbéèrè lọ́lọ́kan ọ̀jọ̀kan èjèèjì hello. salaamu aleykum. wa aleykum salaam wa rahmatulah orúkọ yín. káàkiri kan lọ. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé. ìyá zero nine zero five five three five five five five eight hello. hello. ó kọ yín o. orúkọ mi ni fúnmi láti pápá jíjẹ. kí ni ìbéèrè yín. ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé kí ẹni tó bá jẹ́ kírísítẹ́nì tó bá kú sínú kírísítẹ́nì ṣé òun ò ní ìgbà tẹ́lẹ̀ ẹni tó bá kú sínú ìsìlámù nìkan ni kí ẹ kú sínú ìsìlámù nìkan lèyàn tó yẹ kí ẹni tó bá jẹ́ kírísítẹ́nì tó bá kú sínú kírísítẹ́nì tó kò kò sí rí i. Islam làwọn máa òfin ọlọ́run tó sọ náà alukur'an àti sunna là ń kà yẹn ẹ̀yin náà gbìyànjú láti kó mùsùlùmí. zero nine zero five five three five five five five eight zero nine zero five five three five five five five eight nọ́mbà tí ẹni máa pè wọlé fi dá sí ètò bèrèbèrè kan àbí kejì tí bá ń tawọ́ tasẹ̀ lọ́kàn yín náà nípa ohun tó bá ní ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn Islam tí à ń ṣe yìí tí a sì fi mọ àmọ̀dájú rẹ̀ torí pé kò yẹ ká máa sin Allah ẹlẹ́dàá wa láì mọ bó ti ṣe yẹ ká máa sìn lóòótọ́ àti ní òdodo. Hello. Hello. orúkọ yín o. Hello. Hello. orúkọ yín kí lorúkọ yín. ẹ̀bí ètò. kí lorúkọ yín ibi tí ẹ ti ń pè. Ògbómọ̀ṣọ́ la ti ń pè. kí ló kọ yín láti Ògbómọ̀ṣọ́ wọ́n lè bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo. kí ni ìbéèrè yín. àgbẹ̀rẹ̀ lórí ẹ̀ nípa ìbùsùn ìbùsùn náà lè fi sẹ́nu sẹ́nu àyíká àdúrà ti fi fi sẹ́nu àwọn ìwà sẹ́nu ti rẹ̀ nù àti kékeré ìlera ìbùsùn ní ìkẹ́dọ̀ ráyé wa. ẹ̀lọ́ o. lórí ẹ̀sìn mẹ́ta àti ìsẹ́yìn ìpẹ́lú bí afẹ́fẹ́ dé nítorí. ẹ̀lọ́ o ẹ máa ń ṣì wá gbọ́ ṣe rí ètò tí ẹ̀ ń gbọ́ yìí ètò tí ó jẹ́ ètò mùsùlùmí tó dẹ̀ jẹ́ ètò ẹ̀sìn Islam ni wọn àdẹ̀sọ ipò wọn àdẹ̀sọ ipò bóyá ẹlòmíì tí ó ń ṣe ẹ̀sìn míì pé bóyá kò rí ayé wá ṣùgbọ́n ohun tí Islam sọ òun náà ni wọ́n ń gbìyànjú láti sọ fún àwa èèyàn tí à ń gbọ́ ètò pàtàkì jùlọ àwa mùsùlùmí láti máa àgbọ́yé àti àgbọ́yé ẹ̀sìn Islam tí à ń ṣe tí ẹ sì wo àkọlé ètò yìí àlèfíkìú fi dín òní orúkọ rẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni pé àgbọ́yé ẹ̀sìn yàní àgbọ́yé ẹ̀sìn Islam kì í ṣe pé wọ́n fi ń sọ nípa àwọn tí wọ́n ṣe mùsùlùmí ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ẹni tí kì í bá ṣe mùsùlùmí tó bá béèrè béèrè nípa ohun tí wọ́n ń sọ òun náà ni wọ́n sì ń fún ní ìdáhùn. hello. ìyá zero nine zero five five three five five five five eight ẹ sì má ṣì gbọ́ kò sí àtakò kankan bákan náà hello. o orúkọ yìí o. ẹ mohammed yusuf láti òkú. kí ni ìbéèrè yín láti òkú. àwọn nǹkan tó ń ṣe ẹ̀rí ẹ̀sìn islam lọ́wọ́lọ́wọ́ yìí o. naam. àwọn kan lọ́rù ẹ̀ ní sẹ́ńpé islam ni hmm. àwa wádìí àwọn tó ti wà ní kuran. wọ́n pẹ́ àti wọ́n máa sọ kọ́ pẹ́ ìrújú àwọn. Hmm. wọ́n tún ní nàìjíríà pé yẹn fẹ́ kú ọlọ́mú yìí àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ ní islam láìpẹ́ sí ìyàwó rí àárín jẹ́ o alágbàdá ló yẹ. alhamdulilayi ìbéèrè tẹ ti pàtàkì púpọ̀ tẹ́rí ẹ̀sìn islam nǹkan tó ṣe láwùjọ wa ni pé ọ̀pọ̀lọpọ̀ kan ṣe ni wọn ọ̀ma tó máa rẹ̀ so ìdí nìyí tó fi jẹ́ pé à ń bùkátà alifọ́kù fìdí ká ní àgbọ́yé nínú ẹ̀sìn tá a láǹṣe wọn ìbéèrè tẹ ṣe yìí báyìí ẹ rí i pé àwọn kan wọn làwọn lọ náà ẹ̀mí ẹ̀mí gbá wọn àti pé wọ́n ń fi fẹ́ ránṣẹ́ sáwọn gbà náà gbogbo eléyìí rọ lásán yìí torí pé lábẹ́ òfin ọlọ́run ọ̀rọ̀ pẹ́ mi gbẹ́ nìkan ọlọ́run fi fẹ́ ránṣẹ́ sẹ́nìkan òfútu fẹ́ tẹ̀rọ burúkú ni àwọn ànábì ọlọ́run nìkan lọ́lọ́run máa fi fẹ́ ránṣẹ́ sí àtàwọn àránṣẹ́ rẹ̀ àtàwọn ànábì àti ránṣẹ́ ọlọ́run sì ti pín lórí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam kò sì sànábì kan tí ó wáyé má kò sí ìránṣẹ́ kan tó jẹ́ tọ́lọ́run tí ó tún bẹ má lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam àfikọ́jọ́ pùrọ̀ àfikọ́jọ́ pùrọ̀ bọ́lá wọn àfi fẹ́ràn tẹ́tẹ́ nìkan irọ́ lásán irọ́ lásán ẹni tó wá lóun ṣe díkìrì débi pẹ́ẹ́mì gbé ẹ ti mọ̀ pé kì ṣe lànà ànábì sallallahu alaihi wa sallam ṣèbá ànábì làwọn aláǹtẹ̀lẹ̀ àbá alánàbì méjì ni kí ló dé tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tó lọ́n fi má nàbì bó ti ṣe ga tó kára bàtà tó jọjú tó kọjọjú lọ́dọ̀ ẹlòmíì wọ́n wá fi tànàbì apara wọ́n mọ̀ wá tọ ìlànà àwọn èèyàn míì ìdínú tẹ́ fi rí i pé lábẹ́ aburadẹ̀sìn Islam àwọn ẹlòmíì pín yẹlẹyẹlẹ lọ ní lóríṣiríṣi nígbà tó sì yẹ kọjá yìí pé àtìrà wa lóṣooṣù ọwọ́ àdúró gidi lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam torí náà lábẹ́ ipá ìṣètò anabi à ń tẹ̀lé súnà ẹ̀mí ìgbẹ́ nìkankan o ẹ̀mí ìgbẹ́ nìkankan ẹnìkan sọ pé òun ríran sí ọ irọ́ lásán ìran tí ò rí síra rẹ̀ eléyìí irọ́ lásán àmọ́ gbà ń ti mọ̀ pé ayé kò tọ́ irọ́ náà lọ́pọ̀lọpọ̀ fẹ́ràn ìdínú tí wọ́n fi ń tàbí àkàrà tó gbóná lọ́pọ̀lọpọ̀ àwùjọ wa sọ ẹni tó bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ tó gbọ́jọ́ kan ìgbọ́ gbogbo orú àwọn ọ̀rọ̀ ohun tiẹ̀ lè tà létí ẹ̀ kò ti lè múra rẹ̀ lọ síbi tẹ́nìkan tí wàá máa fọpọlọ rẹ̀ tí ó ti máa fi rò kọ àwùjọ bìlẹ̀ ẹ̀sìn ọlọ́wọ́n ọba ọ̀hún gbangba ó tayọ tẹ́nìkan lè máa parọ́ tẹ́nìkan ẹ̀mí wo ni ń bíọ̀ man fi samawati wal ardi al-ghayba illa Allah ọlọ́run ní kánábí ó sọ fún gbogbo àgbáńlá ayé bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń bẹ sẹ́mà àtìlẹ̀ kọ̀mọ̀tẹ́ nìkan nínú wọn tó nímọ̀ nípa ń tọ́pa mọ́ àyàfi Allah naam. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah orúkọ yìí. a jẹ agbọmọ tí oyin lọ ní látàdé ògbómọṣọ. kí ni ìbéèrè yín o. ìbéèrè ni àkọ́kọ́ ni pé pẹ̀lú ẹ̀mí tó sọ yẹn tó hmm. ní nǹkan kan ṣe pẹ̀lú gásíbù tí ó mọ̀ sí láìláì àtàtẹ́lẹ̀ ní ọkọ̀ lọ. ọ̀nà àgbà là ń sọ ọ̀nà àgbà là ń sọ kò sí ní jẹ́ ọ̀nà àgbà là ń sọ kò sí ti ń jẹ́ jádùbù yẹn. ẹlẹ́ǹkejì kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ irọ́ lásán. ẹlẹ́ǹkejì kọ́ máa tẹ́ẹ̀tì nǹkan tí yàn pé yá bísímìlá ràmọ́ náà fi ránṣẹ́ séyàn báyìí séyàn ò bá ṣe ìgbọ̀ngàn báyìí ní ìṣẹ̀lẹ̀ àkàtà ìyẹn tó kọ́. ẹ̀yin ìlànà tó takò ẹ̀sìn Islam tó sì takò lànà àmì ìsọ̀rọ̀ bá àlè kó o wí níye ìgbà báyìí ìwọ náà gbọ́dọ̀ fi ránṣẹ́ sí iye èèyàn báyìí tó o bá ṣe bẹ́ẹ̀ báyìí ó jẹ́ tiẹ̀ tó o bá ṣe bẹ́ẹ̀ aburú báyìí ó jẹ́ tiẹ̀ ìsọkúsọ burúkú tí ò yẹ kẹ́ ẹ tiẹ̀ wò tẹ̀ kan ẹ kàn parẹ́ kó nu sẹ́sì yín ni tẹ bá sì mẹni tó fi ránṣẹ́ sí yín ẹ kọ gbólóyìn kìlọ̀ ránṣẹ́ sí i sọ ara rẹ má sọ sọkúsọ ní tí ó sì dájú má fi bẹ́ẹ̀nì kankan sọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run sì Hello. Assalamu alaikum. Aleykum salaam wa ìyá ìjàlá fẹ́ ilé ẹ̀ka sí. tọ à ń gbọ́ yín màmá. mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá wa ni pé kí òyìnbó ní ìyá ní ọ̀run àti bàbá. Hmm. ṣé èèyàn lè máa tọrọ àti àfọ̀tọ́ láwọn kan máa sọ pé iṣẹ́ ọwọ́ ẹ̀dá ní ọmọ ṣẹ̀dá lẹ́yìn. Hmm. ṣé ah, èèyàn lè máa ṣe sàárà fún wọn gbogbo ìgbà bí oró ọjọ́ ìdínà báyìí tàbí kọjá bí oṣù bí oṣù. ọ̀dà ìbéèrè pàtàkì ni oníbèrè ṣe ó ti yẹ kí gbogbo wa ká ní àkíyèsí lórí rẹ̀ bàbá kan ló bí wa táyé màmá kan ló bí wa táyé bàbá yìí ń bẹ màmá yìí ń bẹ wọ́n ní ìwọ̀ tó pọ̀ lórí wa eléyìí tó jẹ́ ọ̀ràn yàn lórí wa pa gbọ́dọ̀ pé nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan wá bá nàbì ó ní tí bàbá mi àti màmá mi tí wọn bá ti kú ǹjẹ́ nǹkan kan tún ṣẹ́kù ní dáadáa tí mo gbọ́dọ̀ ṣe fún wa bí. ànábì sallallahu alaihi wasallam ní bẹ́ẹ̀ ni ọ̀yà tẹ́wọ́ gbà anabi ní as-salatu alayhima ọmọ ṣàdúrà fún bàbá àtìyá rẹ̀ lẹ́yìn ìgbà tán ti kú ẹ wàá rádùn àtàmà ṣe fún bàbá àtìyá wa yẹn gbogbo ìgbà láàmà ṣe fún ọ hmm. ẹ rí i pé lónìí yìí báyìí ọlọ́run lọ́mọ iye àdúrà tó ní kálukú wa ti ṣe fúnra rẹ̀ fúnra rẹ̀ hmm. ǹjẹ́ bẹ́ẹ̀ ṣe ṣàdúrà fúnra yín náà lè rántí bàbá àtìyá yín tó ti kú bí. bẹ́ẹ̀ náà ni anabi sallallahu alayhi tẹ́ bá ṣe sàrà àfẹnìkan ẹ ní nínú àníyàn wípé ẹ ń ṣe sàrà yìí fún bàbá yín ni ẹ ń ṣe sàrà yìí fún ìyá yín ni ọlọ́run kó mú ládàá rẹ̀ kó lọ mú bá bàbá yín ọlọ́run kó mú ládàá rẹ̀ kó lọ mú bá màmá yín. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni sílẹ̀tù rahim allati la tusalu illa bihima okùn ẹbí eléyìí tó ṣe pé àbá ti mọ mọ̀lẹ́bí náà tí ó ti ti bàbá àtìyá wa àbá ti tàn máwọn èèyàn yàn bàbá àtìyá wa ló jẹ́ àtàn máwọn ẹ sokùn ẹbí pọ̀ pẹ̀lú wọn. bákan náà anabi sallallahu alaihi wasallam ní wasilatu sadiqihima ọ̀rẹ́ bàbá wa ọ̀rẹ́ màmá wa ká ṣe dáadáa sí wọn. nítorí pé tí ẹ bá ṣe dáadáa sọ̀rọ̀ bàbá yín tí ẹ bá ṣe dáadáa sọ̀rọ̀ ìyá yín wọ́n ti torí dáadáa tẹ̀yìn ṣe sí wọn yún wọ́n rántí bàbá yín pẹ̀lú àdúrà wọ́n rántí ìyá yín pẹ̀lú àdúrà. ẹlẹ́ẹ̀karùn òun náà ni tanfidhu wasiyyatihima àsọtẹ́lẹ̀ bàbá yín àsọtẹ́lẹ̀ màmá yín lẹ́yìn ikú wọn ànábì ní kẹ́ ẹ mọ̀ tẹ́ àwọn nǹkan márùn-ún yìí báyìí á máa ṣe fún àwọn bàbá àtìyá wa lẹ́yìn ìgbà tó ti kú kẹ́nìkan á sọ pé ẹ má ṣàdúrà fókù àdúrà kan títí ọlọ bókù lẹ́yìn ìgbà tó kù bá ti kú ìsọkúsọ ni o àdúrà máa wúlò fókù tó kù bá ti ti kú ọ̀kan nínú nǹkan márùn-ún tánàbí sallallahu alaihi wasallam ní kọ́ ọmọ máa ṣe fún wa nù ẹ máa ṣàdúrà fún bàbá yín ẹ máa ṣàdúrà fún ìyá yín ṣùgbọ́n àdúrà tó bá takò lànà ànábì sallallahu alaihi wasallam ọ̀ràn èèyàn ka ká tọ́ra fún àdúrà dáadáalẹ̀ àdúrà pé báyọ̀ kúkú àdúrà ọjọ́ kẹta àdúrà ọjọ́ kẹjọ àdúrà ogójì ọjọ́ àdúrà ọlọ́dọọdún eléyìí báyìí ọ̀tàkù lànà nàbì wa muhammed sallallahu alayhi wa gbogbo gbà gbogbo gbà tí wọ́n ara rẹ pẹ̀lú àdúrà rántí òbí rẹ pẹ̀lú àdúrà ẹ sì rí béèrè sọ pé bí ká ṣe sàrà fún wọn lọ́jọ́ ọjọ́ àti náà ṣe sàrà ní káyèrè ó sílẹ̀ gbogbo gbà lẹ́sìn máa ṣàdúrà kó bá àforíjì àwọn òbí wa tó ti kú kó sì wọn lọ́mọ àlùjànnà. àmín bí a ṣe ń wojú aago wa yìí ó ti àsìkò ó ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ aláǹfààní láti mọ bí ìbéèrè ẹyọ kan sí ẹ lọ́wọ́. sàmú àdékọ́ ọ̀rọ̀ aleykum salaam wa rahmatullahi wa barakatuhu. ọba balùwẹ̀ olóko láti òkèlè ògbómọ̀ṣọ́. à ń gbọ́ yín o. ìbéèrè mi tí mo fẹ́ ṣe ni pé tó lẹ́yàwó tó lọ́wọ́ tó jẹ́ tìgbéyàwó tí ọlọ́run wàá gùn wọn lẹ́gùn ọmọ tọ̀ hmm. wọ́n wá gba ọmọ tán wọ́n wá lọ sí tájà àárì bí ọmọ tí wọ́n gbà tọ́ yìí inú ẹ̀jẹ̀ ogún ni àbí kò lẹ́tọ̀ nínú ogún tó fẹ́ẹ́ lájọ́ bí àpẹẹrẹ ìyẹn lọ mọ́dá lẹ́sùn ọlọ gba ọmọ tán bẹ̀ láìsọ ọmọ ibi rẹ̀ ẹ̀tọ́ ara rẹ̀ kankan bí ọmọ yìí ní ẹ̀jẹ̀ ogún ni àbí ọmọ yìí ọ̀fẹ́ tó tó jíjẹ nínú Islam. ìbéèrè tẹ ṣe pàtàkì gan so lábẹ́ òfin Ọlọ́run èèyàn lè sọ ọmọ ọlọ́mọdọ́mọ rẹ̀ ṣùgbọ́n èèyàn lè gbàgbà tọ́ ọmọ ọlọ́mọ ọmọ tá a bá gbàgbà tọ́ rẹ̀ kọ́ dọ́mọ wa ṣùgbọ́n ń bẹ lábẹ́ pàǹtí dáadáa á ti dáadáa sọmọ ọlọ́mọ ọmọ yẹn wàá lẹ́tọ̀ọ́ láti jogun wa lẹ́yìn ìgbà tá a bá kú ṣùgbọ́n tá a bá kọ àkọọ́lẹ̀ fún wípé tá a bá kú wọ́n fún ní nǹkan báyìí nínú dúkìá wa wọ́n fún lábẹ́ àkọọ́lẹ̀ tá a kọ yẹn àmọ́ kò ní jẹ́ kó jogun wa nítorí pé kò sínú ẹni tọ́lọ́wọ́n bá fún lẹ́tọ̀ọ́ láti jogun wa tá a bá wá kú ọwọ́ pa àfọmọ́lẹ̀ láyé kò túmọ̀ sí pé kò tí ò jogun wa nítorí pé ó ṣeé ṣe ká fi bàbá wa lẹ̀ sáyé ó ṣeé ṣe ká fi ìyá wa sílẹ̀ sáyé ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ọmọ ìyá wa ń bẹ láyé ó ṣeé ṣe kó pé àwọn àbúrò àbẹ̀gbọ́n bàbá wa ń bẹ láyé àwọn ọmọ àbúrò bàbá wa àtẹ̀gbọ́n bàbá wa àwọn ọmọ ọmọ ìyá wa àwọn náà ń bẹ ní ẹni tó jogún wa eléyìí túmọ̀ sí pé àìfọmọtáyé òfin ṣẹ̀rí àfihàn wa pé kò túmọ̀ sí pé àfẹni tí ó jogun wa táyé ṣùgbọ́n lágbọ́n tọ́mọ́ la àfẹnìkan lẹ̀ ṣùgbọ́n àwọn ẹni tó jẹ́ mọ̀lẹ́bí wa yòókù wọ́n lè wà náà alhamdulillah ibi tí a bá dé òun náà ni a ti máa ṣẹnu ró ẹ má gbàgbé lọ́jọ́ mẹ́jọ ìní òun náà ni kí ẹ tún láǹfààní láti darapọ̀ mọ́ wa lórí ètò tí a pè ní alifiki ofi dín ètò tí ọkànlẹ̀kulẹ̀ dídì wà fún gbígbọ́ àgbọ́yé ẹ̀sìn Islam wa nítorí kálíbà sin ọlọ́run ní ọ̀nà tó ní òun ká má bàa máa sin lọ́nà tí alábàdìbàdì bákan náà là ń tọrọ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kó bá san ẹni tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí kó bá san wọ́n ní ẹ̀san olóore kó sì túnbọ̀ mọ bá a ṣe àlékún àrísìkí sí fún wọn lórúkọ blessing ọlọ́run tí ó kéré ètò lórúkọ bọ́lájí abdulsami tó jẹ́ onímọ̀ ẹ̀rọ lórúkọ àlejò wa olùmọ̀ wa bàbá wa adọ́túrú Ah, sharafdin rọjí gbadebo láti almadina center ẹsànú ajé ògbómọ̀ṣọ́ àtúrọkọ gbogbo àwọn àfa àti àjọ ń bẹ nínú ilé agbára náà lónìí ọládùnní bello oní orúkọ ti tèmi títí ọjọ́ mẹ́jọ ní tí ẹ̀ tún máa fi àwọn ìbéèrè yín ṣọwọ́ lọ́lọ́kan òjọ̀kan léjèèjì tí wọ́n sì máa bá yín dáhùn ìbéèrè sí ó ní àǹdágbé fúnra wa pé wàsálàmù alaykum rahmatulahi ta'ala wa barakatuhu.